يقول الله تعالى في كتابه العظيم كان الناس أمة واحدة فبعث الله نبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوا من بعد أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فعد الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم ọpẹ́ ti fún ọlọ́run ọba àlekẹ́ ọlá ọba àánú ọba ìkẹ́ ọba ìgbẹ̀ adúpẹ́ fún tó dá ẹ̀mí èmi àti ẹ̀yin sí di òní tí ṣe ọjọ́ jímọ̀ ọjọ́ àkójọ tó wáyé ọ̀dá fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn tí ó darapọ̀ máwọn mùsùlùmí káàkiri àgbáńláyé láti kí jímọ̀ tòní abẹ́ ọlọ́mọ ọba àlejọ́lá tó gbà ní ìbádà fún wa jímọ̀ kan láti ní kí ní iná ọlọ́mọ ṣe láti máa fún wa dáadáa èyí tí olúwa tó ti ṣe fún kálukú wa ọlọ́mọ jẹ́ kí ọ̀kan tó ń bàjẹ́ ńbẹ̀ àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa mo jẹ́ ní pé mo sì ẹnìkan ní ìjọsìn tó sí ní ti òdodo àyàbí àbọ́ọ̀kùn tààlà wa tí ó kú méjì gbèsè mẹ́ta tí kò sì ní máa ní ẹnìkan kan Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbàlá ayé ìkí àti ọlọ́run àtọ̀rọ̀ rẹ̀ fún ìṣẹ́lá Muhammad

èèyàn ló dáwà táàmà sí ẹ̀dá adarí gbogbo apáta ọ̀kan náà ti lọ́lọ́wọ́ ọba ṣe wá nítorí pé ara ẹ̀dẹ́ kan ṣoṣo láti wá gẹ́lẹ́bọ́lọ́wọ́ ọba ṣe sọ fún wa nínú ṣúrọ́tù ẹlẹ́ẹ̀kẹ́ ń pé ya ayú ẹ̀yọ́ اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ẹ̀páyà olúwa yín ọba tó dáyé látara ẹ̀mí kan ṣoṣo ọ̀nà ni adam wa khalaqa minha zawjaha ọkùnrin kan lè dá ọkùnrin nìkan lè dá ọmọ bí ọlọ́run wá fa aya jáde látara adam wa bassa minhuma rijalan kathiran wa nisaa látara ádámà àti ìyàwó rẹ̀ bí a mọ̀ sí Hawa náà ni gbogbo ẹ̀dá iṣẹ́ adárí wọn láti jáde sórí rẹ̀ kálùkù wá wá ń lọ yáàyì tọ́lọ́wọ́ bá dáwà sí kálùkù wá tún ń ṣe àtòpò láti gbìkan bọ́ sígbò mí bóyá látara wíwá ìjẹ wíwá ìmú tàbí ara wíwá ààbò àmọ́ máwọn èèyàn kú òkú láàyè kan lọ ààyè ní gẹ́gẹ́ bí ìtàn sí yé wa àti títẹ̀ tún ṣẹlẹ̀ gan-an lójú wa gbogbo bá bẹ́lẹ̀ níbi kan ọ̀pọ̀lọpọ̀ ogun a máa túlù àwọn tí wọ́n dìde kúrò núùlú ó ṣeéṣe kí wọ́n lọ fẹ̀gbòmí ìdó tí ó sì sáwọn ọmọ ẹ̀yàn tí ń gbé bẹ̀ tàbí wọ́n ti gbé bẹ̀ rí nínú tí máa jẹ́ káwọn èèyàn kò láàyè kan lọ mí náà ni àjàkálẹ̀ àrùn ibi táwọn wá déhùn wọ́n rò páwọn làwọn kọ́ dé bẹ̀ ó lè jẹ́ páwọn kan ti gbé bẹ̀rí tó jẹ́ pé àjàkálẹ̀ àrùn bẹ́lẹ̀ ń bẹ̀ lọ́dún gbọ́ọ̀rọ̀ tí ẹ̀sì kankan òsùmọ̀ táwọn ti họ táwọn kan sì ti kú lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n wà máa rí àwọn orí pa pé ọmọ èèyàn ti gbé dírí àti àwọn àṣẹ́kùbọ̀ gbé sí ayé wọn ń bẹ̀. a máa jẹ́ káwọn èèyàn fọ́n káàkiri wíwájẹ́ ẹ̀mú mo ti ṣàlàyé ẹ̀ kékeré amẹ́jáwọn èèyàn fọ́n káàkiri bá ṣe ń fọ́n káàkiri orí ilẹ̀ ni nígbà míì náà ẹlòmíì kìí ṣe pé ó wá jíjẹ àbí mímu kìí sì ṣe wípé kí ni ó wá ààbò ṣùgbọ́n ó jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ṣe kí ni láti lọ máa wo kó máa rìn káàkiri jẹ́ bọ́lọ̀ ṣe sọ nínú sọ́rọ́tì ìmúlìkù wípé fámúṣù fi mẹ́nà kídíhà wákúlú mi ríkì wá ilé inú ṣó ohun ọlọ́run ọba ló ń ṣẹ́ ilẹ̀ ní pẹrẹsẹ fún yín nítorí náà ẹ̀rìn lórí ilẹ̀ púpá agbègbè ilẹ̀ máa rìn káàkiri ẹ máa jẹ nínú tọ́lọ̀mù palẹ́sẹ̀ fún yín lórí ilẹ̀ àmọ́dọ̀ rẹ̀ náà lẹ́ padà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí lọ bẹ́ẹ̀ àwọn ilé ìlú mú wa fún káàkiri tó sọ wá di ẹ̀yà ẹ̀yà tó sọ wá di ìran ìran ṣùgbọ́n gbogbo wa ọ̀kan ni wá yẹ́bọ́lọ́wọ́ bá lè jọ láti sọ nínú sọ́rọ́tù ní sàbá kalẹ̀ ẹ̀kan pé ẹnìkan náà ló sẹ̀wá kalẹ̀ òun náà ni Adam ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́run àti ọgbọ́n rẹ̀ tó gan sí ọ ó jẹ́ ká kìí ṣe nípa àwòrán torí pé ọlọ́run ti jẹ́ kí ẹ̀dá ọmọ ènìyàn jẹ́ adárí oòrùn púlẹ̀ ìparáwọn kan tí ó parí a lójú méjì a nímú kan a létí a lẹ́nu a lápá kéégùn bó ṣe yẹ kó gùn kò ní gùn ju bó ṣe yẹ kó gùn lọ kò ní dàbí ìpàjáwò wọ́n ní apá rẹ̀ gùn ju tán lọ bàbá ríru ẹni bẹ́ẹ̀ a ti mọ̀ pé méjì ó wá bẹ́ẹ̀ ni kìí rí bẹ́ẹ̀ a lẹ́sẹ̀ méjì ṣùgbọ́n ṣe é ṣe kí àwọ̀ wa kó yàtọ̀ síra wa ó ṣe é ṣe kí èdè kó tà sí ara wọn kó mọ́ jẹ́dẹ̀ kan náà ó ṣe é ṣe kó jẹ́ pé nípa títóbi ní kíkátò àbí gíga tàbí kúkúrú náà a wa níran níran ó ṣe é ṣe bóyá àbáwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ báwọn ìran kan tó ti kọjá nínú ìran tiwa àwọn nǹkan kan ti dàdá mọ́ wa pé ẹ̀mbá lọ mọ́ta ò lè rí nígbàtàwọ̀ ọmọ ẹgbẹ́ ní abẹ́ gbòòjí àti bàbà tí a ń kọ́ kóòrùn mọ́bà àpáwá lẹ́ẹ̀sì rí àwọn kan lórí àpáta lórí òkè báyìí inú oòrùn ni àwọn àtọ́ ọmọ wọn àtìyàwó ní òdìmọ̀ ṣe fàájì ẹ̀wà ní rí àmì pé wọ́n ń nu oògùn lára wọn tẹ́ ń kàn gò tàbí àmì pé oòrùn kan pa wọ́n tún rẹ̀ o ẹwà lè rí bí ìgbòrùn ya wọn tí ra sá ọmọ tí wọ́n tẹ́lẹ̀ bóyá kóòrùn mọ́ bà kó sí lójú ó tá tó rí tí wọ́n A ti bọ́ sínú bòjí á máa sinmi ọ̀dọ́ tí wọ́n igi ò wọ́pọ̀ èèyàn lè rìn tó ń tó tó ogójì ibùsọ̀ tàbí ọgọ́rin ọgọ́rùn tàbí jù bẹ́ẹ̀ lọ́gán kéèyàn má kàn igi ẹyọ kan ṣoṣo ṣe irú ẹni lòrùn ó wà mú lóòrùn fẹ́ bọ́ sábẹ́ àtijọ́ bàbá fẹ́ bọ́ sábẹ́ igi irú àwọn ẹni

iná ọlákọ̀lẹ́kùn min dákàrí wà ọ̀nfà àtàrà akọ̀kan àtàbò kan láti dá gbogbo yíò ádámà ní bàbá ńlá gbogbo wa gbogbo wa waja'alnakum shu'uba ya qaba'il wa fún láàrin ara wa

kágbójú wo sánmà alìtárọ̀ min fùtù ìjẹ́ orí àlàfo kankan ní sánmà alìtárọ̀ min fùtù ìjẹ́ orí ibi kankan tó dáadù ní sánmà tó wà sọ pé o fẹ́ bọ́lọ̀ ń pàṣẹ tó márùn-ún ìbásọ̀rọ̀ kárọ̀ tàí ni yàǹkọ́lìbò ilẹ̀ ìkàlẹ̀ básọ̀rọ̀ kọ́ sí ha wà ó wà àti ọlọ́ wo sánmà dáadáa tún kójú wo má wò lọ́sàn tó bá dalẹ́ nígbà táwọn ìràwọ̀ bá bóòdé gbìyànjú kò káyé ìràwọ̀ tó rí sánmà ó da ojú ń padà tí ó ti dakú rẹ̀ tẹ̀yẹn yóò ti rẹ̀ ma ni ó wòwòwò àwọn sánmà yóò ya oríṣiríṣi àwòrán omi ó dàbí omi ó dàbí aláǹgbá ayé ìgbàgbọ́n ní ọ́ ìjàpá ń torí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà a máa sọ wọ́n lọ lọ́n sálùbọ́ àti bẹ́ẹ̀ lọ gbà mí oríṣiríṣi lè yóò lè lọ́n yóò sù ojú yóò padà bá tún wá lọ mú àwò tó bá fẹ́ kó bára rẹ̀ tí rí gbé nǹkan tó jìnà lọ fowó ibi tí wà ló ó yóò débi pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ àwọn tí ẹ máa jókòó ní ọ̀sán alẹ́ òrùkún èkú oúnjẹ bó bá rẹ̀ nìkan ẹlòmí ò tó máa wù observatory wọ́n tán lọ ńlá observatory yẹn ni ààyè táà fi máa ń ṣe àyẹ̀wò sọ́nà gbogbo ìgbàyàn máa wò bí wọ́n ara wọn wò ẹ́ńjìnì ó tún máa bá wọn ṣe kí ni yóò máa bá wọn dé mọ́lẹ̀ ìdí tọ́lọ̀ sọ pé mẹ́fù tó sọ pé bàjẹ́ sánmà fẹ́ bọ́lọ̀ ìtorí náà ọlọ́run ní min ara ti di ọlùkúsàmà wà àdúwàlá nínú àmì wọn ọlọ́run ní ìṣẹ̀dá sámà àti wọ́n ti láàbù àlèwánikùn àti yíyàtọ̀ sí àwọn yíyàtọ̀ fíra wà alìsì náàtìkùn àti ahọ́n yín sàmà sí èdè inna fi dhalika eléyìí àmì ń bẹ ń bẹ fún àlè àlìní àwọn onímímọ̀ ó fi pé àwọn ẹ̀kọ́ tẹ́yàn fẹ́ nínú pọ́lọ̀wọ̀n ò jẹ́ kí àwọ ara wa kójọ kan yóò fi jẹ́ kí èdè wa kójọ kan àtàwọn nǹkan míì tàà bí máa dáwọn èèyàn mọ̀ pé ràn báyìí báyìí ní abárájọ láti àwọn oríṣìíríṣìí ẹ̀kọ́ ní àwọn ẹ̀kọ́ gíga tó university linguistics ẹ̀kọ́ èdè lẹ́yìn sociology ìbẹ̀m̀bẹ̀ ẹ̀kọ́ ìbágbépọ̀ ẹ̀dá lẹ́yìn anthropology ẹ̀kọ́ nípa àṣà àwọn èèyàn ní ṣe yàtọ̀ síra wọn archaeology ẹ̀kọ́ ìmọ̀ wakùsà láti wà sẹ́kù bọ́n táwọn èèyàn ti àwọn

tá bá rí òkúta kan lẹ́ ọdún olùkúta ti débí àgbọ́n rí ọlọ́ ẹ̀kọ́ kan láti mọ iye ọdún tí ọlọ́ yẹn ti lò ń bẹ̀ yẹn ni nìyẹn wọ́n lọ lo half-life ní ẹ̀kọ́ tí wọn àwọn ni wọ́n tún ké sí àrí òtún jókòó wọ́n àsọ pé ah, òkúta ti lò iye ọdún báyìí bí èèyàn bá sì jíyàn rẹ̀ lọ fún wọn lè tó ọmọdún rẹ̀ wọ́n kàkúlé jẹ́ nítorí pé yóò bá wọn yóò bá ìdíwọ̀ ọmọ mú ọlọ́ni lílẹ̀ alimin àwọn onímímọ̀ tí wọ́n pọ̀ kéṣe lílẹ̀ alim fún onímímọ̀ ẹ̀yọ̀kan rárá o alìrùlùmù alìmọ̀kù tẹ́lífà àwọn ìmọ̀ oríṣiríṣi oníran ọlọ́nà àmì òun ni eléyìí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣáájú ká tó wá fúnká ọlọ́run bá ní káàmù náà gbogbo àwọn èèyàn pátá ìran kan ṣoṣo ní a ummatan wahidatan ìjọ ni wá fàbá asá Allahu annabiyina tí wọ́n lè jẹ́ gíní mubashirina náà wá gbé àwọn dìde tí wọ́n jẹ́ olùfúnni ní ròódùnú àti olùkìlọ̀ yẹn tí wọ́n jẹ́ oníhìn rere yẹn pé tí wọ́n ń pèpè síṣẹ́ dáadáa tí wọ́n sì ń kìlọ̀ wà bàjẹ́ fáwọn èèyàn pé ẹni bá ṣe dáadáa ó gbẹ̀san dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹ ń bá sin lọ́run yóò wà وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ ọlọ́run ò wá dédé gbé àwọn òjíṣẹ́ ìdè nìkan ó sọ ọ́ fáwọn òjíṣẹ́ yìí àwọn tírà ìwé àkọọ́lẹ̀ táwọn èèyàn ó mọ̀ rí ka ya láti jẹ́ kí àwọn ànábí ọlọ́run àtàwọn òjíṣẹ́ bí máa ṣe dájọ́ láàrin àwọn èèyàn tí makùtálà fún fíhì nípa táwọn èèyàn bá yapa ẹnu sí tẹnu ọkù lórí ẹ̀ nípa táwọn èèyàn ní ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀ nípa táwọn èèyàn ní ìrírí ọ̀tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀ nípa táwọn èèyàn ní ìmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀ ọlọ́run ni a sọ tírà kalẹ̀ fún àwọn òjíṣẹ́ wọn ó wà fi dájọ́ èyí táwọn bá ti wá gbé jáde nù dájọ́ nì tó bá ti bá ìròyè ti ẹmu ó kàn bá mú ni bí ò bá ti wá bá mú ìjẹ́ ń pè ní mùsùlùmí ni tèyí tọ́lọ̀ ń sọnù tí ọ̀run ló wà faramọ́ ló sì tẹ̀lé ni wọ́n mọ̀ sábàpá fíìdì ẹnìkan kan òsì tó wá yàpẹ̀ ẹnu lórí tí ń bẹ nínú tírà tọ́lọ̀ fẹ́ra àwọn òjíṣẹ́ ilẹ̀lẹ̀ nínú òdúhù àyàbàmọ́ta tó wá fi tírà àwọn sí àwọn ẹni tó wá ẹnu lórí ẹ̀ bádàmà ẹ̀já àtìhùmù gbangba ti bá nínú baynahum kí ni ìdíjẹ́ fi yapa sọ́rọ̀ ọlọ́run nítorí ilara tí láàrin wọn nítorí tẹ̀sìbẹ̀lẹ̀kún tí láàrin wọn nítorí ọ̀tẹ̀ tí láàrin wọn nítorí ìjà láàrin wọn ìntọ́lọ̀ ń sọ tó hàn tí kò ìntọ́lọ̀ ń sọ tí kò rújú wọ́n ó sì dàárú máwọn

والله يهدي من يشاء إلى صراط مستقيم dájú dájú ọlọ́run ọba ní máa fi mọ́nà ẹni tó bá wù lọ sí ojú ọ̀nà tààrà lọ sí ojú ọ̀nà tààrà ẹ̀ ọlọ́run fi tíra ránṣẹ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ táwọn òjíṣẹ́ bá lọ tíra ìlànà àwọn tàà wá fi tíra ránṣẹ́ gan-an nítorí ìyàpẹ́ inú àwọn èèyàn ní kó jẹ́ pé èyí tí ọlọ́run fẹ́ ní lórí ilẹ̀ ìmọ̀nà tọ́lọ̀ ní àwọn ohun gan tẹta wá fi ránṣẹ́ sí tó yẹ ni wọ́n wà kúmọ̀ ìyàpá lórí tọ́lọ̀ ń pè lódòdó wa àwọn ènìyàn mùsùlùmí

inú súra ní ọlọ́run ní wala takunu mínàlì mushrikina mínàlẹ̀dínà faraku dinahum wa kanu shi'a bima ladayhi bima jọkan minalẹ̀dí na fárọkú dínàwó àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹ̀yẹ̀lẹ̀ wà káànù ṣíyà àwọn wá ọ̀tọ̀ọ̀tọ̀ kó ló ṣíṣbí bí ma ládé ìfàríhò ìjọpọ̀ kan wá ń yọ̀ ṣẹ̀kẹ̀ pẹ̀lú tó gbé dání wá kí lọ́lọ́run wí kí lànábì sọ ó di nǹkan tá a tẹ̀mọ́lẹ̀ tá a dojú rẹ̀ dé tá mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ẹlẹ́yàmẹ̀yà ìsìláàmù farama nǹkan bú tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí nítorí kìí ṣàrẹ̀ ẹ̀sẹ̀ wa Tọ́lá ọba sọ wípé wà àtásí mọ́ ẹgbá ogun ọlọ́run ọba mú lápapọ̀ wà látàfà rọ́pù ẹ má ṣe pín yẹlẹyẹlẹ áyà yìí sọ̀kalẹ̀ ní ìlú Madina fún àwọn mùmìnì ìran Aws àti Khazraj tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ irinṣẹ́ kan tí àwọn alábòsí èèyàn máa ń lò láti fi jẹ́ kí ìfẹ́ ẹnu wọn kó jẹ́ táàfìrí rẹ̀ lórí ilẹ̀ ẹ̀rí pé nínú irinṣẹ́ táwọn olóṣèlú máa ń lò láyé tí wọ́n ti ń polówó ìbò ẹlẹ́yàmẹ̀yà kan ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ kìí wá ṣe tí wọ́n fẹ́ sọ yẹn wọ́n ti mẹ́ sí àwọn ìyẹn ní ìtàràgbà ẹ̀yàmẹ̀yà ó máa ń lè lara àwọn èèyàn wọn a máa lo ó dáadáa láti ti pèpè sí gíní sí ẹgbẹ́ tí wọ́n tí wọ́n bá lè jẹ́ pàmẹ́lú máa fún ní àpẹẹrẹ yọ kan pé ní ìgbà tí Jonathan Goodluck Jonathan tó fẹ́ tó gba. póun fẹ́ jẹ ààrẹ lẹ́lẹ́ẹ̀kejì tàbí nígbà tó ló fẹ́ jẹ ààrẹ àkọ́kọ́ ẹ rí pé àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ẹgbẹ́ ti Jonathan gbà wọ́n fi ń tó àwa mùsùlùmí létí wípé ṣáwúsá nìkan ni ó mọ́ ṣèjọba lọ ní torí pé Jonathan kìí ṣáwúsá wọn ò sọ fún wọn ọ̀jẹ́ pé Jonathan ṣe wọ́n ní ṣé àwúsá nìkan ní òmìnir ìjọba làwọn náà àlè ìgbàfà àwúsá nìkan tí ó yé wa wọ́n ò sọ̀rọ̀ ẹ̀sìn tó dúpé tí wọ́n bá lọ mẹ́sìn wà wà mùsùlùmí ní àgúlọ́jù láti ẹ̀ṣẹ̀ mùsùlùmí àlè dìbò fún ẹ̀yàmẹ̀yà ni wọ́n gbé jáde ní àsìkò yẹn tó bá já wúsá kan ni wọ́n mú wá wọn ò ní sọ fún wa nílẹ̀ Yorùbá ìkéṣà wúsá ní òmìnir àti wọ́n àwọn múslìmù ní kádìgbò fún àwọn nǹkan wọ̀nyí o ni àwọn olóṣèlú máa ń lò láti jẹ́ kí ìfẹ́ ẹnu ni nínú ẹ̀sìn àwọn èèyàn a máa lo ẹlẹ́yàmẹ̀yà láti fi ìfẹ́ ẹnu wọn rílẹ̀ àti láti dàkanrú oníyẹ̀rẹ́ islam fi ń sàlàyé fún wa pé kò sí ní jẹ́lẹ́yàmẹ̀yà ní islam mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kan

ẹlẹ́mẹ́ṣẹ́ kò rádá fi ṣe ṣe láìlẹ́ láòrí ó ń ṣe láàyè tọ́lọ̀ tí ní kó mọ́ ṣe tọ́dá àmẹ́bì ní mọ̀rànmọ́sà àṣọ àwúwá pàkọ̀dì lágọ̀ àmẹ́bì ń sọ pé tọ́dá ti kó lé tààwẹ̀ tá lọ sí jímọ̀ lẹ́ni tí ò wọ mọ́tò tí ò kẹ̀kẹ́ tí ò gùn mọ́ sírì ẹsẹ̀ àkọ́kọ́ tẹ́ bá gbé wọ́n fi máa pa ẹ̀sẹ̀ yín rẹ̀ ní kò bá jọ́ tún lọ́kọ́ gbé tìbá àjọ́ sí ẹsẹ̀ kejì tó bá gbé tẹ̀lé wọ́n fi máa ṣàgbéga fún ọlọ́dọ̀ ọlọ́run títí tó fi lọ wọ mọ́ṣáláṣí tó jókòó lẹ́ni tó ń retí ìmáàmù wọ́n máa kọ́kọ́ ti wà nínú ìrun tí máàmù bá dé ó máa fi ní sí júbà rẹ̀ nìkan ní mọ́ṣáláṣí ànábì òkúta wà nílẹ̀ ẹ̀bẹ̀ òkúta máa wà mẹ́tùwá ní mọ́sàlẹ̀ asọ̀ tí èyàn bá fọwọ́ òkúta bí èyàn kan kà lásán àbí èyàn kan òkúta ń ṣeré àbẹ́bì ló ti pariwo abẹ́lẹ̀ ń tẹ́ tẹ̀sùbá tí ó rẹ̀ ṣe kàkàkà èyàn sì ń ṣe àsàlátù nígbà tí wọ́n ń ṣe ó túbà lọ́wọ́ nìkan ló so làwọn àbá náà èsì fẹ́ máa sọ pé wà ní bẹ́ẹ̀ wà ní báyìí káwọn èèyàn ká mọ̀bà ràn wọ́n lọ́wọ́ láti ṣe lọ torí ẹjọ́ bà fẹ́ kọ́ ní ṣókí ní ìlú Mẹ́kà àwọn mùsùlùmí wọn ò fún wọn láàyè níbẹ̀ wọ́n fúnlẹ̀ gbọ́n wọn olóyá kí mùsùlùmí wá ṣe àtìkó lọ sí ìlú Mẹ̀dínà àwọn ìran méjì àwọn èèyàn ẹ̀yà míì náà tó ń bẹ́lú mọ̀dínà ká àwọn yẹ̀wú ní bẹ́ẹ̀ àwọn nàṣàrá náà bẹ́ẹ̀ ṣáájú kí Islam ó tó dé àwọn yẹ̀wú dí wá máa ń lo ẹ̀yàmẹ̀yà láàrin house àti cosmos kí ohun wọ́n má bàa ṣọ̀kan kí wọ́n má bàa dé ipò gíga nínú ìlú ara wọn bẹ́ẹ̀ sì ni lágbára méjèèjì ìgbà tí Islam wá dé Islam wá pa àwọn méjèèjì pọ̀ wọ́n di ọ̀kan ó sọ wọ́n di ọ̀kan pé láìlá àìlàlá àtàwọn mùsùlùmí ìlú Mẹ́kà gbogbo wọn wá dẹyọ kan àwọn Yẹ̀húdí wá rí pé báwọn ṣe yàn wọ́n jẹ kò ṣeé ṣe bí wọ́n ṣe lọ kọ orin ọ̀tẹ̀ tí wọ́n mọ̀ kọ ṣáájú ìsìlámù tó lé nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí kí àwọn oríkì house wọ́n bẹ̀rẹ̀ sí kí oríkì cosrod gẹ́gẹ́ bí ká máa sọ pé bàbá rẹ̀ lónìí rẹ̀ mọ́rin mọ́rin bàbá rẹ̀ lónìí ìdà rẹ̀ dà ìdà tó mú lọ́wọ́ tó lè fi ṣe nǹkan kan ìdà rẹ̀ ah, ṣẹ́fẹ́ orí èyàn wú èṣù ó sì tako sí yóò pa ìdà yọ ní ojú ẹ̀ òjì padà bàbá wọn olúwa bẹ̀rẹ̀ ìlú àwọn áòsì àti káàtúrájì lójú àná bíbá ìsì fa ìdà yọ wọn fẹ́ mú sára wọn ni àyà ibi sọ̀kalẹ̀ pé wà àtàsímọ̀ bí hábìlìlá ìjẹ̀míà wà látàfàrọ́kù ẹgbà okùn ọlọ́run ọba mú lápapọ̀ ẹ mọ́mọ̀ pé yẹlẹyẹlẹ wà kúrú ní àmẹ́ta lọ ìyàlẹ́kùn ẹ̀ẹ̀rẹ́ tí ìdẹ̀ra lori ni ìkúntùm àdá nígbà tó ṣe pé ọ̀tá nìyí tele fàálàfàbẹ̀yìn náà na òbíkùn ọlọ́run ọba wá so ọkàn yín pọ̀ pẹ̀lú islam pẹ̀lú

كذلك يبين الله لكم ayatihi la'allakum tahtadun gẹ́gẹ́ báyìí ni ọlọ́run ọba ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn àmì rẹ̀ fún yíkẹ́ bá jẹ́ tí ó mọ́nà òun làwọn house àti fájì bá jù dálẹ̀ náà bá tó dìra wọn mú láìláìlá àti mùsùlùmí àwọn yẹ̀húdí ló fẹ́ fọ́ mùsùlùmí pẹ̀lú ẹ̀yàmẹ̀yà gba áàbùnrin kọ́gọ́rọ̀jù ní wọ́n tún pè arákùnrin kan ní Abdullahi ibn Ubay ibn Salul Abdullahi ibn Ubay ibn Salul ọmọ Madina ni ṣáájú kánàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó tó dé sílùú Madina ló jíṣẹ́ ni àwọn ará Madina ti ń fẹnu kòkó

ìgbà tí wọ́n tún lójú ogun tí wọ́n ń bọ̀ wọ́n wá dé di kànga ọmọ Mẹ́kà kan yẹn ni àti ọmọ mẹ̀línà kan ní àǹsọ́ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kànga àwọn méjèèjì wá ní gbólóhùn àṣọ láàrin ara wọn ẹ̀ṣẹlẹ̀ wọ́n lọ́lọ́run sọ́nà sọ́tù mùnàfikún ọlọ́run ní yakulun láì rọjá ẹ̀nà ìlàlẹ̀ madina ti láyé kìrìjánẹ̀lẹ̀ àzùmíní alẹ̀ adal ṣùhánàlá láyé kìrìjánẹ̀lẹ̀ àzùmíní alẹ̀ adala wà ní ẹ̀ẹ́ tí ẹ fẹ́ mọ́ ṣe fún wa ní ẹ lẹ́yìn bá ti gbẹ̀yìn lálejò ẹ̀yìn tàbá ti padà sílùú Mẹ̀dínà ọgbà gbàǹdé Mẹ̀dínà báyìí láyò kìrìjà mẹ́lẹ̀ àázù mí ní alẹ̀ àbá ọmọ onílẹ̀ ó lè gbogbo àwọn àlejò jáde àwọn òwò lọmọ onílẹ̀ òun àwọn òwò làwọn àlejò Abubakar Umar Usman àti tani àtànẹ́bì gbọ̀ngàn ṣèbí mọ́kànlá nẹ́bì ti wá ẹwọ agbárí ṣe ìpẹ́lẹ̀ yàmẹ̀yà ni àwọn ará Mẹ̀dínà ni ẹ̀ yẹ́ báwọn ṣe lè mọ́ fi yàjọ mọ́ nílẹ̀ àwọn tàgbà lálejò kò jẹ́ jẹ́ kó tí kó pọnmi ní

ẹni tí ò bá wá ní mẹ́ẹ̀sì ìjọ náà tí ìbá ìpánà bí ìbẹ̀ẹ̀bẹ̀ jẹ́ pé mo bá tẹ̀lé àwọn ibi tí wọ́n ti lẹ́lẹ́ àmẹ́yàmẹ́ ẹlẹ́ẹ̀kẹta oní ti Bilal bónú rọ̀bá Bilal bónú rọ̀bá ọmọ dúdú ni àwọ̀ tiẹ̀ ọmọ Ethiopia láfíríkà ní ni wọ́n sì mọ́ dúdú pọ̀ mbẹ̀ tí ó bá dúdú ó dúdú ni kódà wọ́n pè ní ọmọ ọmọ kòkò dúdú òun lànẹ́bì yàn pé ó máa pè rún láwọn kan bá lọ pé bíríkòtò wọ́n pé pe pé àákí ńlá ẹ̀gbin gbùn ààbìwọ̀dí ńlá ẹ̀rú tó tún wá jáláwọ̀ dúdú ní pèrò wọ́n kàn ṣe pàdé tó bá ti dàárọ̀ ọ̀la tó bá ti fẹ́ wá pèrò àníjó pèrò tó bá tó bá di dàárọ̀ ọ̀la tó bá ti fẹ́ wá pèrún ẹjí lọ́wọ́ ìgbọ́dọ̀ pèrún ẹlòmí ni ó pèrún ẹ̀ẹ̀kan tọ́lọ̀ nǹkan ṣe ọlọ́run bá jẹ́lẹ̀ òun mọ́ àlùbájàrí ò yọ kí ló dé tàlùbájì ní òyọ títí títí títí tí àbẹ́bí sọ̀lọ́wọ́ àríwà sàrájá pé àwọn kan ti pé bírí kótó wọ́n pé bírí kòtò wọ́n ti fẹnukù wọ́n ti ṣèpàdé kọ̀kọ̀ nájíwá ìpàdé jẹ́jẹ́ wọ́n ti lọ ṣe ní kọ̀kọ̀ pé àwọn òdíjó pèrún àti ìgbà tí àṣírí wọn tú làlìfájà tí tó jáde kíkì láàrín tó lẹ̀ ní pínpé kẹbàrún àti kọkàlẹ̀ torí náà ní Islam àwọn èèyàn a máa lo ẹlẹ́yàmẹ̀yà torí pé wọ́n fẹ́ bọ́ sípò tàbí wọ́n fẹ́ wà láàyè kan láti ibi da mùsùlùmí rú àwọn mùsùlùmí táwọn àbáwá gbàgbọ́ yẹ ẹlẹ́yàmẹ̀yà

ẹ̀sìn ọlọ́run ní Islam kìí ṣe ẹ̀sìn ẹni kankan al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan òní ni mo ṣe àṣepé ẹ̀sìn yín fún yín mo parí ìdẹ̀ra mi lé lórí mo yọ́nú sí Islam lẹ́sìn ẹnìkan ò lè sọ pẹ́sìn bàbá òun Islam jẹ́ tí wọ́n ṣe sọ wípé ìwọ bàbá kòkò dúdú níbi náà lọ́nà ìbúnú kọ̀tọ̀ wọ́n ó kálukú ń sọ ìran rẹ̀ èmi wá láti ìran Asad banu Asad èmi wá láti ara banu ó kálukú wá ń sọ ìran rẹ̀ lè lárúbáwá tí wọ́n sì jẹ́ ìran gidi wọ́n á bèèrè lọ Bilal ọmọ Bilal gbónú Islam, ó ní Islam nìran Subhanallah, ẹwọ́ ìsì. jẹbẹtẹ́ sì ọmọ wọn lọ́wọ́ rẹ̀ wọn wọ́n ṣẹ̀ wá sọnú iye wọ́n ṣẹ̀ wá sí pé àṣẹ orí ọ̀nà àlò làwọn wà lànà ti fi ṣàlàyé wípé wà ní ta'muru alaykum rajulun abashiyyun tí a bá ọmọ Ethiopia kódà náà ti tún sọ pé tí orí mangoro ó láti ṣe lórí ó ti dọ̀rọ̀ èèyàn fún yíkẹ́ máa tẹ̀ láṣẹ ìjíẹ̀rẹ́ ìgbàmù sọ tó náà mùsùlùmí ká jìnà sí ẹlẹ́yàmẹ̀yà wọn ló fà ní jí ẹgbẹ́ ní ojúbà á fáwọn bí ìsáàsùn tàwákì lọ́mọ lọ́rin láàyè àwọn àbú àwọn àfáàmì àfáàbìdì ọmọ ìwó á fún àsùdámí ọmọ àjọwọ́ ọmọ èkìtì á fún láàyè kí wọ́n ṣe ó túbà ń bí torí ìjọ táwọn ẹlẹ́yàmẹ̀yà òde lọ́la ń torí ìfẹ́ ẹnu fún sọ fún pé ẹ̀rí ọmọ àdúgbò ló yẹ kó ṣe kí níkà ní gbẹnu ẹ̀sọ́m láti ṣe pátíkà kìí ṣe nìkan ẹnikẹ́ni tó ní ìmọ̀ Islam kò sí tó ní ń Islam ipò islam ipò islam ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà bí ọmọ ìlú àbọ́mọ àdúgbò oyè ìdílé bàbá mi ni kò dé inú islam ó lè jẹ́ oyè yín tẹ́ ń jẹ tó yè tí ó ń kó lẹ́kẹ̀ẹ́ rẹ̀ sọ́wọ́ èyí tí ń kó àkún rẹ̀ sọ́rùn èyí tí ń múrùkẹ́ rẹ̀ dání ṣùgbọ́n oyè islam imam kò sí sí ń jẹ́ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ̀wò kò sì sí pé ìdílé kan ń jẹ kò sí pé ìran kan kò sí pé ọmọ wa ni ó jẹ èé ṣe nígbà tẹ́sìn dé tẹ́lẹ̀ wọn ò ṣe fàwọn Yorùbá jẹ àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá tó dáwọn Haúsá ní jẹ́ èé ṣe tó dáwọn tápà ní jẹ́ ìdí torí fáwọn ló nímọ̀ yẹn gbà yẹn ni dòní náà tó bá jẹ́ pé ọmọ ìlú àrí ọmọ bòmí tó tó sì nímọ̀ nípa ìlú pẹ̀lú gbogbo èdè wọn ní ọ̀bọ̀ sáàyè yẹn tí ṣẹ̀rí à ń sọ nìyẹn bó odé mọ́kà tó fi dò ní àwọn ìmọ́ọ̀mù tó fi dàsìkò tí sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn ìmọ́ọ̀mù tó ń kírun ní ọ̀pọ̀lọpọ̀ kódà náà àwọn mọ́ṣáláṣí àdúgbò àdúgbò àwọn ọmọ nàìjíríà ń bẹ̀rẹ̀ tí ó ń kí o kìí ṣe bá àwọn ọmọ nàìjíríà tó ti gbé síbẹ̀ o kátọ́wàsá àwọn ìlú ní Pakistan àwọn India àwọn oríṣiríṣi káàkiri torí pẹ́sì iye wọn kẹ́nìkan wá bóòdé kó a máa lo ẹlẹ́yàmẹ̀yà láti dídá mùsùlùmí rú a padà sínú Kùrán láti bí pé ṣe ń tó so kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó fún alágbọ̀ọ́yọ̀ rẹ̀ الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó fún èmi àtẹ̀yí láàyè láti wà ní àyíta tún wà yìí sàǹgbọ́ ọba abẹ́ ọba a máa a sọ bá nípa àwọn èèyàn tí ó máa yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà nítorí ìfẹ́ n'uwa wọn ìtọ́lọ́run ọba sọ wọn ò ní sọ ọ̀tọ̀ ní tí ó sọ gbọ́rùgbọ́ díẹ̀ ọlọ́run ọba sọ fún wa nùkù àgbẹ́ kájínà sáwọn yẹn nígbà tó sọ fún ànábì Ibrahim lẹ́yìn bá sọ̀rọ̀ tán ọlọ́run ní ó ń ọba lè kí tó ti sọ ááyà kalẹ̀ tán nínú Qur'an àwọn kan ó lọ mọ́ yí ìtumọ̀ rẹ̀ padà nítorí ìfẹ́nu ara wọn pápátá lọ orí sọ́rọ́tí alìmọ̀rán torí àsìkò mi nílé sọ́dá mi nílé ṣàlàyé jìnà lórí ẹ̀ ọlọ́pàá lè kẹ́lá sọ́nà sọ́rọ́tí alìmọ̀rán sọ́dá ilẹ̀ kẹta ọlọ́run sọ nípa àwọn èèyàn kan tó ṣe wípé àwọn ááyà títúmọ̀ rẹ̀ tó ju ẹyọ kan lọ́nù làákàyè làwọn máa lókùn ááyà tó ṣe sàn tó yanjú tí ò ṣe tú sí méjì mẹ́ta ẹ̀ ní gbọ́ lẹ́nu wọn láyé láti fi ṣe kíni láti fi dá àwọn èèyàn rú láti fi dá ẹ̀sìn rú ìtìgọ́ alìfitna wà ti gọ́ àtàwí ilé láti fi dábì tí náà lẹ̀ táwọn ẹ̀mọ̀ sí fi ń wá ìtumọ̀ tó ṣe kíni tó bá ìfẹ́ ẹnu ara wọn mú bọ́ọ̀bà lè fún wa tó náà gbọ́dọ̀ ṣọ́ra wa láti má jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ń pèpè ẹlẹ́yàmẹ̀yà àti àwọn tí wọ́n ń pèpè oníranjìran sámọ́ fún aláyé ló ẹ̀sìn wà ẹ̀wùn tọ́lọ́wọ́ bá sọ fún ànábíwá Muhammad sallallahu alaihi wasallam suratul wa وعيدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين وركع السجود ẹ̀rántí nígbàtí a ṣe ilé náà ní sí fún àwọn ọmọ ènìyàn àti ààyè ìfàyàbálẹ̀ ilé wo ni kàábà táwọn kan ó lọ́la kí a sọ pé a ah, ẹ̀kàn lọ ń kó oyún fáwọn ará mọ́ta wọ́n fowó yín ṣe nítorọ̀ awa fowó yín gbádùn àwọn náà lè dáka bá ti wá lẹ̀ ń bí kájọ máa lọ́bẹ̀ owó yìn àpò wa ní òmọ̀ wà àwọn kan ti sọ rínú àwọn oníròrí Kọtala umùlọ annà yìí fàkùn wọ́n sì sọ náà ọlọ́run ni a ṣe ní Ibrahim musalla bẹ́ẹ̀ bá ti wá ṣe kìíní tán tọ̀wá ibi àyè Ibrahim ẹ̀lọ ọ̀yànná fílà ń bẹ́ wà àyídí náà ìlà Ibrahim wà Ismaila à ń tọ̀ hírọ̀ ọ̀bẹ̀ ìdíyà lè tọ́ ìfínà wà lè háàkì fínà wà fún àwọn wo ni fún àwọn tí yóò máa wá rọ kiri kalẹ̀ ọlọ́run máa yí gbogbo àwọn tí wọ́n mọ̀ wá jókòó fún àwọn àsìkò láti sin lọ àwọn tí ó mọ̀ dá ọ̀tẹ́ ẹkún tẹ́kọ̀ọ̀kọ̀ àti ó mọ̀ rùkú ní jẹ́bẹ̀ àti àwọn tí ó mọ̀ sùjú tí ó mọ̀ foríbalẹ̀ fún tani tí ó mọ̀ foríbalẹ̀ fún Ọlọ́run sọ tí ó ní tí ó téèyàn bá lọ sọ ọ̀yàn nù kódà téèyàn bá ọlọ́run ní ìgbà wọn àyàfi lẹ́yìn ìgbà tó bá dìde tó tún wọ́n ń fáwọn èèyàn pé tí mo sọ láàrín ànà o sínú yóò tún wá ṣàlàyé fáwọn èèyàn káàkiri pé tí sọ lánàá tí sọ ń sọ ń òdodo ní o tó ti kó díẹ̀ òdodo ọlọ́ni ìgbà náà látún ṣe kí ni ìgbà náà látún fi orí jinú irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run kó má ṣe wá lẹ́ni tí ó máa sọ àwọn èèyàn náà ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó máa tọ́ àwọn èèyàn sọ́nà برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين dáadáa wa lọ́mọ jí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa asáàmà kí là ń pa àlàyé fún òṣèbáwátá ni tó ṣẹlẹ̀ ń lù wà ní kààrẹ̀ nípa ọ̀rọ̀ sẹ́gbà mọ̀ sí jímà kẹ́nìkan máa pé wa pé ẹ ìmáàmù wá látàdúgbò kan àbójú wá láti ibì kan àṣà àbí ìṣe àwọn èèyàn tàbí ẹgbọ́ wọn tí wọ́n ti ń bá bọ̀ láyé ìjọ kò nínú ìsìláàmù mùsùlùmí kún mẹ́ta wá ìjà ìjọ kan ṣoṣo níwáwọ̀ àìṣèjọ méjì o rárá rárá o ó dàbí ẹ̀kan lé yàtẹ̀kan ẹ̀kan tọ̀hún tẹ̀gbẹ́bì gẹ̀ẹ́gẹ́

gbogbo wa ìtẹ̀tẹ̀ náà ah, ìwọ́n tí wọ́n bá kí ní mọ́síláṣí àtẹ́jú wọ́n kì nípa oúnjẹ ẹjọ́ ṣó yàtọ̀ jùra wọn ni kí ni wọ́n bá ké fátíà ṣé ohun kààrẹ́ láti fi ké fátíà yàtọ̀ sí ohun ọ̀gbàjì ni ṣẹ́tẹ̀ bá dé mọ́ká ohun tí wọ́n fi ké fátíà fún ará àrúga ó mọ́ yàtọ̀ sí ohun ti ṣẹ̀ ni ibi tí nínú rò nínú ọpọlọ ní o kẹ́nìkan sọ pé ọmọ ẹ̀kàn yìí lábẹ́kójẹ̀ mọ́mọ̀ ẹ̀kàn yìí kìí ṣe ọmọ Ìbàdàn fún àpẹẹrẹ ní ogun kódà tí ọmọ ẹ̀kàn ẹ bá ń ké Kùránì ṣé ohun ẹ̀kàn ní òfin ké ni tí ọmọ Ìbàdàn bá ń ké Kùránì ṣé ohun Ìbàdàn ní òfin ké ni jẹ́ ṣé èdè ẹ̀kàn àtèdè Ìbàdàn ní ọjọ́ ń sọ ni wọ́n kàn mọ́ wá bí àpẹẹrẹ ní o torí bẹ́yìn bá ti kírun fáátíà àwọn èèyàn ní bí ò bá ké fáátíà orí rẹ̀ ti dàrú nìyàn àgbò lẹ́yìn ẹ̀ tí wọ́n ṣe ṣùwánà láì tí ò dáa sí nǹkan ní ìlọ́pọ̀ ti wù kóhùn rẹ̀ dùn tó kó sì ga tó wọ́n kó lẹ́yìn rẹ̀ tí wọ́n dì lókun ní ìsìn tẹ́lómi ò bọ́bẹ̀ wa tó ń gbogbo àwọn tí ó ń dáná ẹlẹ́yàmẹ̀yà ọlọ́ọ̀bá dìbò mọ́ ń sùúrù àwọn tí wọ́n sì ti fi ẹlẹ́yàmẹ̀yà kó lọ ọlọ́dá padà sójú ọ̀nà ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا وافتنا للحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاه